ibẹ̀ yẹn tá a bá fẹ́ ẹ̀sìn tó bá bá wá ọgbà tó bá wá kábíyèsí tó bá wá bí a rí ibẹ̀ yẹn ìgbà yẹn là ń gba abẹ yẹn wọlé ìyẹn ò ní ká má wọ lábàdàn tó wọ bẹ gbogbo ètùtù tó kó wà yẹn á kó wọ bẹ tí ó yé ẹ kàdé mo sọ ẹ kò yẹ kí ẹ máa sọ gbogbo ẹ fún ìṣùgbọ́n gẹ́gẹ́ bí òtítọ́ èyí kọ́ kò sọ́lọ́pàá tó lè lọ mú pé mo sọ báyìí tó bá sọ pé nǹkan màá ní kó wọ ọbẹ̀ kó rí tó bá ní bí igbó òun fẹ́ wọ kó wọ ká rí kì í ṣe àlà máa sílẹ̀ fún mi fún akàkà sókè àwọ̀. kò ní jáde mọ́. <laughs> a ò mọ o ò dẹ̀ lè rẹ jẹ ẹ o ò lè gbúkẹ́ tó bá ti wọ bẹ̀. kí ló fi ń bọ ọ̀sán yìí. kò sí tó bá fẹ́ tá a bá fẹ́ ṣe ètùtù ẹ̀ wàá gbé ìjà tó bá ti gbé wọbí yìí ilẹ̀ ní wọ́n bá àdúgbò ìgbà wọlé. tó bá ti gbọ́ káàkú káàkú káàkú tó bá wà lẹ́yìn ká òun lọ́ọ́ ti wí kalẹ̀ kó ká tó wọbí ẹ wọ olúmọlẹ́ ẹsẹ̀ pẹ́sùn. sẹ́yìn náà bá máa wọ bíbá ẹsẹ̀ gbọ́dọ̀ kan lẹ̀kọ́. dájú dájú ló wá ti gbọ́ karao karao wà á dúró sóde wà á wúkọ́ ká tó wọlé ó ti lọ òní bá tó bá tẹ̀ tí bá bá ba ojú ẹ̀ méjèèjì á fọ́ sojú ẹni yẹn máa fọ́ ni. ojú onítọ̀hún ẹni tó bá ṣe mí lórí ojú mi méjèèjì á lọ kó tó di pé jọ́ méje pé màá ti kú. ẹ̀yin tẹ tún yọwọ́ sí. mi kí ngbà tí mi a ti bí bàbá bàbá mi ngbà tí orin mi lẹ́yìn ti wà ń bẹ̀. a kà ń bọ́ a ń fún oúnjẹ ni àwa dó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wà máa fún oúnjẹ. tẹ́ bá rí pé ó ti tóṣù mẹ́ta pé kò sí kankan ó lè lọ ṣètò wálé àwọn tó ń dá ìfáwọn tó ń wọ kankan pé ah, à nǹkan báyìí wà lẹ́yìn nǹkan báyìí wà lẹ́yìn ẹ̀fún ní nǹkan ibi báyìí lẹ̀ ń gbé àbí ẹ máa ń wá láti. ibi báyìí mò ń gbé ṣùgbọ́n tọ́dọ̀ yìí bá ti tó ìgbà mò ń gbé bí dáadáa kó tó di pé a ṣí lọ sí ìsàlẹ̀ ibi mò ń gbé tọ̀sọ́tò. ṣùgbọ́n mo fẹ́ béèrè ìbéèrè kan gbogbo yín yẹn sọ pé tán bá máa ṣọdún lè máa ń wá síbi ṣé àwọn èèyàn ò lè wá síbi báyìí kọ́kàn wọ bíbáyìí. Ah, ẹ tó bá wọ bí báyìí tó bá wọ bí ìka tó jẹ ẹ bá rí kìí sọ̀rọ̀ máa fẹ́ a ò ní bèrè. kí wàá ní èèwọ̀ èèwọ̀ bí báyìí generally. èèwọ̀ bí báyìí ẹgbẹ́ tí mo jòkó síbi yìí pé ẹ wá kẹ tó sọ mo ti máa ipò tẹ́wọ̀ sórí ó ní dágidé dágidé ó làgbé pé òde dágidé dágìlà dágìlà oní ìpààyàn lè dá dé láì sí ewu ní gbogbo òṣùwò ṣe dáwọ ṣe náà èmi báyìí ọ̀kan nínú òṣùwò ni jáde lè ṣe obìnrin ò gbọdọ̀ jòkó pẹ̀lú ọ̀nà àfihàn. èmi sẹ́mi wá jókòó pẹ̀lú yín kan. àmì ti wà àdàdíjọ́ mọ̀ yá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyàwó gbá tọ́ bàbá. a lè ṣe kọ́mọ̀ ní bẹ́ẹ̀. ó yàrá o ìrẹ́ aládùn mọ̀ kí ula alado mochisolo oma kwana jare nadegu ugbe buyane ngota ire nira nkweku owa wuyala wo ibilagodu ọgbà wo lára igi lágbóbi. èèmọ̀ gbé mọ́tò o. yèyé okú múra o olúmọ lẹdá máa gbẹrẹ wẹlé òlè èyí ó mọ̀ kọ́ ọdún ni o ọdún jọba èsì. olóyè lọ́ọ̀rìn ni ẹ̀ ń wò tí ó fa gbẹ́nẹ lọ́wọ́ yìí ó ní yóò mú gbẹ́nẹ wọ inú ilé àwòrán sọ́lọ̀ láti lè jẹ́ ẹlẹ́rìí pé àwòrán sọ́lọ̀ fún gbẹ́nẹ ní ọ̀pá àṣẹ láti lè kó àwọn àwòrán lọ ìgbó ìmọ̀lẹ̀ mẹ́wàá wíwá mẹ́wàá wíwá náà la mẹ́ẹ̀mà pé àìwá náà amadijọ́ sórí mi ń tẹ̀sùn kú ohun tèmi. orúkọ ọ̀pá náà ni arùnmìnìmàdá tàbí kí wọ́n pè é ní ọ̀ràn máyùn sùn ẹ̀ o. bí wọ́n ti ń tò lọ lọ́wọ̀ọ̀wọ́ ni ẹ̀ ń wọ́n dúró níbi tí olóyè lọ́ọ̀bù dúró láti lè ṣe àdúrà fún wọn bí wọ́n ti ń lọ ìgbìmọ̀. yìí ọlẹ́wà gbàrúkọ mọ̀gún òwò ọlọ́jọ́ wèrè yìí ọlá orin wo rédíò mi ajábèjì bọ̀ yọ aṣùdí gàgà lélẹ̀ bọ́ọ̀nù ètò pọ̀tù ìpalẹ̀ àpò ọlẹ́wà yìí. ẹ̀yin ará ilé mo rò pé ẹ gbádùn ètò ìṣẹ̀ǹbáyé ti ọ̀sẹ̀ yìí tí ẹ bá gbádùn ẹ̀ ẹ tún pàdé mi ọmọ yín lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà mo ti máa ń sọ wípé tẹ̀yin bá ní ọdún ìṣẹ̀ǹbáyé ti ní ìlú yín tàbí ẹ tẹ̀ fẹ́ kó ìpolówó ọjà wá sórí ètò ìṣẹ̀ǹbáyé ẹ pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ọmọ yín òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje tàbí kí ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì ńbẹ̀